الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا الحمد لله الحمد لله خالق السماوات والأرض فالق الحب والنوى مرسل الرسل ومنزل الكتب وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله تجدد أقتك إنه بسيئة kama máa dúpẹ́ fọlọ́ torí ṣíṣe tó ṣe wá ní mùsùlùmí ìdẹ̀ra ńlá lélẹ́yìí ìdẹ̀ra eléyìí tó ṣe pọ́tọ̀ dọ̀ ọlọ́run ọba wa sẹ́ni tọ́lọ́tọ́ bá wù ọlọ́ láti fọnàmà ló máa ń ṣe mùsùlùmí bàbá wa màmá wa àwọn kọ́ ìlẹ́ni tó mú wa jẹ́ mùsùlùmí tí ì bá ṣe pàánù ọlọ́ eléyìí ti ń bẹ pẹ̀lú wa abẹ́lọ́run ọba ẹlẹ́dàá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó rẹwà jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù kọ́mọ̀sì yọwọ́ àánú rẹ̀ lórí wa akramakumullah akú ọdún akún yèdè ọlọ́run ọba ẹlẹ́dàá ó ti ọdún méjì fún àwọn mùsùlùmí eléyìí tí wọ́n fi máa dunnú tí wọ́n fi máa yọ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ pé ńgbà tán nàbì Muhammad sallallahu alayhi wa sallam tó dé lu Madina ọba pé àwọn ará Madina wọ́n ní àwọn ọjọ́ méjì kan tí wọ́n máa fi yọ̀ tẹ̀tẹ̀ tí wọ́n máa fi gbádùn ṣùgbọ́n ọdún tí wọ́n ń ṣe yẹn ó ní í pẹ̀lú ẹ̀sìn ayé ojú dúdú eléyìí tí wọ́n ń ṣe ni ṣáájú kó tó di pẹ́sìn ìsìláàmù dé ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ìsìláàmù dé ọgbà gbogbo tí ọ̀dà ọgbà dànù kúrò lọ́wọ́ àwọn èèyàn ànábì sallallahu alayhi wa sallam wọn lọ́lọ́ ti fọdọ ọjọ́ ọdún méjì ó ti fi jaarọ àwọn ọjọ́ ọdún tẹ ní yẹn àwọn náà lọ́jọ́ ìtúnu ọdún Ramadan àti ọjọ́ ọdún léyà ọjọ́ ọdún ìtúnu ti Ramadan náà míì ló tún bá wà láyé yìí eléyìí tó jẹ́ fourteen forty three lẹ́yìn hijira nabi wa muhammad sallallahu alayhi wa sallam inú wa dùn pípọ̀ àti ń yọ̀ lórí pọ́lọ́ wọn bá ní kájí ọ̀kan nínú ẹni tí oṣù ramadan tọdún yìí bá láyé ọlọ́run sì tún fún wa ní agbára okun àti àlàáfíà tá a fi ṣe sòyàmù ramadan yìí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá dákun tẹ́wọ́ gbà lọ́dọ̀ wa ọlọ́run dákun mọ́kọ́ ti sì wà lọ́wọ́ ọlọ́run mọ́ wá ṣe léyìí láti máa fún wa ọlọ́run ẹlẹ́dàá wa bá wa foríjì àwọn òkú wa àwọn òkú mùsùlùmí pátákáàfà táwọn náà jẹ́ pé wọ́n ń sin lọ́n lójú ayé wọn wọ́n ń tẹ̀lé tanabi Muhammad sallallahu alayhi wa sallam kó tó di pa wọn náà jọ́lọ́ nípè ọlọ́run bá wa foríjì wọn bá wa kẹ́ wọn bá wa gẹ́ wọn bá wa síjú àánú rẹ̀ wò wọn. Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah wa Allahu akbar Allahu akbar wa lillahi alhamd ẹ̀yin ẹ̀rọ ọlọ́run ó pàtàkì púpọ̀ kájẹ́ ni tó ṣe é pé à ń ṣe ọlọ́run ọba ẹlẹ́dàá wa lọ́kàn ṣoṣo nínú ìjọsìn wa ní gbogbo ìgbà bóyá ní ìgbà tí nǹkan tó ń lọ̀rọ̀ sọ̀mù fún wa sí ìgbésí ayé tó dùn mọ́ wa àbí ìgbà tó tiẹ̀ lé sí gbogbo nǹkan sẹ́nu rí fún wa ọlọ́run la gbọ́dọ̀ sìn ní gbogbo ìgbà a sì gbọ́dọ̀ máa ṣe ọlọ́run ọba ẹlẹ́dàá wa lọ́kàn ṣoṣo nínú ìjọsìn nítorí pé kò sí lọ́n ẹni tó bá tún ti fi nǹkan kan tó fi sorogún pẹ̀lú ọlọ́run ọba ẹlẹ́dàá wa nínú ìjọsìn ìjọsìn ni wípé ká sin ọlọ́run ọba lónìkan ṣoṣo ká má ṣe fi nǹkan kan ká má fi sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn nínú àṣà àti ìṣe yorùbá ó ṣòro pípọ̀ kẹ́ẹ́ yorùbá bàbá tí ó lò ń ṣe islam tí islam rẹ̀ tó mọ́kànga tó ṣe pé kò tún lóòótá kan ọ̀lẹ́bọ̀ kan eléyìí tó tún ṣe pé ń rú lábẹ́nú ó ń bẹ nínú ẹni tó ṣe pé yóò máa ṣe tiẹ̀ ní gbangba ó ń bẹ nínú ẹni tó ṣe pé yóò máa gbé tiẹ̀ pamọ́ àtẹni tó gbé tiẹ̀ hàn àtẹni tó gbé tó gbé tiẹ̀ pamọ́ kò sí kan tó pamọ́ sí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ká rántí ọjọ́ kan tó ṣe pé ẹnìkan ò ní sí tí ó dùn láti gbà ọ́ lẹ̀ ẹnìkan ò ní sí tí ó dùn láti jẹ́ agbẹjọ́rò fún ọ lórí ní tó gbélé ayé ṣe ní tó ọba gbélé ayé ṣe òun náà fúnra ara rẹ̀ yóò ti hàn níwájú rẹ̀ ìwọ náà rí ìwé iṣẹ́ rẹ̀ ẹ̀kọ́rọ̀ kitabaka kafa bi nafsika al-yawma alayka hasiba ìwọ náà máa kàwé iṣẹ́ rẹ̀ ìwọ náà ti tó láti ṣe ìṣirò fúnra rẹ̀ lónìí ọjọ́ ńlá lọ́jọ́ yìí ẹ jẹ́ ká gbìyànjú láti jẹ́ ni tó ṣe é pé wọ́n ní kọ̀tà kọ̀tọ́ ó yẹ ká ti pàtì tipẹ́ nítorí pé ọjọ́ àjò òun káàrí ìkaná kì í ṣe jọ́ tí kú bá dé lọ́mọ akọ́ ọlọ́run mo túbá mo túbá ọlọ́run mo túbá mo túb túbá tí túbá ń gò ní jáde lẹ́nu rẹ̀ má nítorí pé ọ̀rọ̀ wọ̀ wò ní ìgbà tí màláìka kú tó bá ti dé tó ní yọ ẹ̀mí rẹ̀ tẹ́mi rẹ̀ jáde kúrò nínú ara rẹ̀ ara burúkú tí ẹ̀mí burúkú wà lára rẹ̀ tí ọjọ́ sìn fọlọ́ nílé ayé torí ẹ ọjọ́ túbá lónìí kó tó di lọ́la ẹ rí tó bá jẹ́ pàǹbá ń ṣètò hì bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ìfọkànbalẹ̀ yọ ọbẹ̀ ní orílẹ̀-èdè wa yọ ọbẹ̀ láwọn àpínlẹ̀ wa yọ bẹ láwọn àlò wa yọ bẹ láwọn àdúgbò wa yọ bẹ láwọn anulè wa torí pé Ọlọ́run ẹlẹ́dàá wa ni alladhina amanu walam yalbisu imanahum bidhulm ulaika lahumul amnu wa hum muhtadun àwọn ẹni tí wọ́n bá gbọ́ Ọlọ́run ọba gbọ́ tí wọn ò lú ìgbàgbọ́ òdodo wọn papọ̀ má bòsì àwọn eléyìí ọkàn wọn balẹ̀ àwọn náà lẹni tí ó sì jẹ́ ní ìmànà ìfọkànbalẹ̀ ó tiwọn àwọn ni ó ní ìmànà ayáyí ó ṣòro fún àwọn sàhábà wọn ò gbọ́ yé dáadáa ẹni tó gbàgbọ́ tí ò lu ìgbàgbọ́ òdodo rẹ̀ papọ̀ má bòsí wọ́n ní tàwa ni nínú wa ni ò ti sàbòsí síra rẹ̀ ìrẹ́ ànábì sallallahu alayhi wa sallam ó ní kì í sàbòsí tẹ gbàlérò yẹn ni ẹni tí ọlọ́run ọba tí yóò gbàlérò pẹ̀lú àbòsí níbi òun náà ní ìṣẹ́bọ sọ́lọ́n gẹ́gẹ́ bí ẹrú ọlọ́run Luqmanul Hakim bó ti sọ́lọ̀ òun náà làbòsí tó ní ńlá Allahu akbar ẹ̀rí pé láwùjọ tiwa lónìí ọ̀pọ̀lọpọ̀ wọn ká kásẹ̀bọ sọ́lọ̀ wọn ká kún kankan ọ̀pọ̀lọpọ̀ wọn tiẹ̀ ká káwọn máa sòsà wọn ká kún apá kan nínú tó máa jẹ yorùbá nítorí pé táwọn ọba ti sòsà tí wọn bá fi lè yọwọ́ òsà kúrò nínú ìgbésí ayé àwọn yorùbá ti parun nìyẹn la hawla wala quwwata illa billah ẹnì kò tiẹ̀ tijú ọlọ́n kò bẹ̀rù àwọn èèyàn kò tijú àwọn èèyàn kò bẹ̀rù ọlọ́n ọbọ̀ sórí social media ni wọ́n ń sọ jáde bẹ́ẹ̀ wípé kíni ẹ̀yin tẹ́ ẹlẹ́fẹ́ pòsà rẹ nílẹ̀ yorùbá ah ẹ̀ ń tara yín jẹ ni o torí pé tẹ́ bá ti pòsà rẹ ẹ ti pa yorùbá rẹ láì sóòsà kò sí yorùbá irú yorùbá wò yorùbá ẹlẹ́bọ yorùbá olóòṣà yorùbá tó wálé ayé wá ṣẹ̀sìn tí ò wálé ayé wá ṣẹ̀sìn ṣùgbọ́n tó bá yẹ pé mùsùlùmí bá nìwọ òòṣà kọ́ òòṣà nì tó bá tẹ mùsùlùmí bá ní wọ ẹbọ kọ ẹbọ ni tí wọn náà sì tún gbẹbọ di sìn ọdájú pọ ọgbádùn ọgbádùn tó bá gbé ọdọ síìtì wọn nírí ọtọjú nítorí pé ẹni tí ń sòòsà àti ẹni tí ń ṣẹbọ tó bá déwájú medical doctor tó bá sọ pé tí dàmí láàánú pé mò ń bọ ọ̀sà mò ń sì ń ṣẹbọ abẹ́rẹ́ irú ọ̀gbádùn ọlọ́run bẹ lẹ́dàá wa dá ọ lónìí kan òòtà burúkú ò lọ́wọ́ à ń bẹ̀ nígbà tó lọ́wọ́ bá ń dọ̀ sọfún wa jẹ́pẹ́ ńgbà tó ka kó o sí lọ lọ́wọ́ mú ọ̀sà kan ọ̀dà dúpọ̀ fẹ́ sórí ibú nìyẹn ọlọ́run dá ọ lónìí kan kí ló sà ṣe nínú ẹ̀dá rẹ̀ òun ló wá ojú wa ni nígbà tó ṣe pé tí wọ́n fẹ́ fi ṣẹ̀dá rẹ̀ ó dínkù níjọ náà wọn ọ̀rẹ́ yin tí wọ́n fi sí agbárí ẹ̀ sọ́bàtà alá ló àbí gbogbo tó ń pè lẹ́yìn Allah la hawla wala quwwata illa billah ọlọ́run dá dọ́ ọlọ́run rẹ ọlọ́run ndanika sí ọ lẹ́ni tó rẹwà ọwọ́ ajé pé ńgbà tó kankan sí lọ́n nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́ ló ń sìn ó túmọ̀ sí ọwọ́ lórí ẹ̀bọ okú lórí pọ́ǹpẹ́ nǹkan míì lẹ́yìn táwa lẹni náà tí rẹ la àfàwọn rú rẹ. àfàwọn arú rẹ kò lè yà á lẹ́nu èyàn lè jẹ́ lè máàmù kọjá lẹ́bọ èyàn lè jẹ́ lè máàmù kọjọ́ ọmọlẹ́gbẹ́ olóògbé ni èyàn lè jẹ́ lè kọjọ́ lóró nílẹ̀ Yorùbá ìlà rí gbogbo ẹ̀ wọ́n tún máa sọ pé ẹ ńgbà tó ti pé ni wọn ò tí fọwọ́ hàn inú ọmọ bẹ́ẹ̀ bàbá ti dókòó lè máa ni wọ́n fi hàn á ti rọ́wọ́ yín ọ̀sọ́ yanni pé wò tí mọ́wọ́ ẹ bọ́ wò tí kì ọ́ bọ́gbẹ́ ayé yìí wò tí wọ ọmọlẹ́gbẹ́ oṣù ọmọlẹ́gbẹ́ àjẹ́ ọmọlẹ́gbẹ́ ọ̀daràn ìwọ tó ọmọ síwájú wa tó ọmọ sí Allahu Akbar lọ́ọ̀tì lọ́wọ́ jẹ́kẹ́jẹ́ àwọn àgbẹ̀ babaláwo wájú àlàǹsì sọ láti fọlọ́ ẹnìkan bá wá kú lórí pé ṣẹbọ sọlọ táwọn babaláwo bá tò sọ yà yẹn lẹ́nu wọ́n ṣèṣì sọ Allahu Akbar sọ yà yẹn lẹ́nu kò gbọ́dọ̀ yà yẹn lẹ́nu ẹ̀sìn islam kílẹ̀ àjàmà tó o bá fẹ́ jẹ́ mùsùlùmí jẹ́ ọ hàn pé mùsùlùmí ni wọ́ tó o bá fẹ́ ṣe islam jẹ́ ọ hàn pé o ṣe islam má ta àwọn èèyàn jẹ torí pé èèyàn lásán náà ló lè rí tàn jẹ ó lè rọ́lọ̀ tàn jẹ ẹni tí wọ́n bá sin lọ ojú ọ̀nà wa hàn gbangba ẹgbàá tó lọ́wọ́ bá sọ fáwọn kèfèrí Mẹ́kà ní ìgbà tí lérò pé àwọn anabi Muhammad sọlọlọ alayhi mú lè anabi ní tó gbé wá lẹ́sìn arípò náà dáa díẹ̀ nǹkan tó kàn ní pé bóun ṣe ń bú wa tó ń sọ pé ń tàn wọn wọ̀n dá òun náà ní dùn wá yá máa sin Allahu jẹ ká máa sin lọ́dún kan ọdún tí ó tẹ̀lé ká máa sin òsa aláta ká sin àwọn náà fọ́dún kejì ká máa wá ọdún wo lọ́dún tí ó ọdún táàfin sin Allahu ní ọ̀dà jù ni àbọ̀tún táàfin máa sin àwọn òòṣà tó ní ọ̀dà jù tí ó gbè wá jù ni eléyìí tó bá ti jẹ́ nínú méjèèjì ajẹ́pá ma ta lọ́lọ́run òdodo tí gbogbo ọjọ́ máa sìn ó kù díẹ̀ kánàbì sallallahu alayhi wa sallam kó gbà fún wa nítorí pé a ti mà lódodo Allahu azza wa jal òdodo Allahu azza wa jal tí máa ṣe dáadáa fẹ́rú Allahu azza wa jal oná tí máa gbé àdánwò bẹ́rú táà ń bá ń sin Allah á rí i òdodo àwọn ẹni tí ń ṣẹbọ wọ́n padà pẹbọ tì anábì rò bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ sọ pé qul ya ayyuhal kafirun sọ fún wọn pẹ́yìn kèfèrí yìí o la a'budu ma ta'budu èmi ò ní sentence láìláì wàlẹ́ ẹ̀ńtún àábìdún náà máa ààbò ẹ̀yin náà ẹ̀ sì ní jẹ́ni tí ń sin tèmi náà ń sìn. torí ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́nà tí wọ́n máa rìn àti mọ́tò àti ọkọ̀ ojú irin ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́nà tí wọ́n máa rìn ọ̀nà wọn papọ̀ níparí súra yẹn ọlọ́run ní lakum dinukum waliyadi ẹ̀yin lẹ́sìn ti yẹn fọwọ́ mu èmi náà lẹ́sìn tèmi ẹjẹ́ ń fọwọ́ mu a gbọ́dọ̀ da lúrú papọ̀ mọ́sápà báwo ló mi gbóná ti gbọ́dọ̀ dàpọ̀ mọ́ tútù téèyàn wá sọ wípé ẹ̀sìn ló ń ṣe ẹni tí máa ń ṣẹ̀sìn Islam yìí wàá dúró lórí rẹ̀ òun ní jẹ́ni tó tún mú nǹkan kan lórogún fọ́lọ́wọn ba nínú ìjọsìn o lè nífọ̀kànbalẹ̀ láyé yìí tó o bá ṣe Islam ìfọkànbalẹ̀ ò ní jẹ́ tiẹ̀ nù sàárì tó o bá ṣe islam ìfọkànbalẹ̀ ò sì ní jẹ́ tiẹ̀ lọ́la gbẹ̀ndàlù kìyàmà tó o bá ṣe islam ìsìláàmù ká sọ ọlọ́run ọba lọ́kan ṣoṣo nínú ìjọsìn ká má fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn eléyìí ní túmọ̀ sí pọ̀ jẹ́ mùsùlùmí o ìsìláàmù díẹ̀ ẹbọ díẹ̀ ìsìláàmù díẹ̀ ẹbọ díẹ̀ káfìrì yàn ó lè kú kí mùsùlùmí kan wá dúró kó n ṣe sọ láti ṣe ọlá àfi kó jẹ́ pé ẹ̀ńjọ́ ń ṣẹgbẹ́ ìranù kan náà kó tó di pò kú islam nìyẹn الله akbar الله akbar الله akbar لا ilaha illallah الله. الله akbar الله akbar ولله الحمد. وما ìwà máa yá mi nínú ẹ̀sìn islam ó pàtàkì kọ́ máa jẹ́ni tí ó máa tẹ̀lé alukur'an àti sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam ní ìbámu pẹ̀lú àgbọ́yé àwọn aṣíwájú wa rere àwọn atala aṣíwájú wa rere bẹ̀rẹ̀ látòrí àwọn sahaba àtàwọn tabi'un àtàwọn ẹni tó tẹ̀lé wọn títí dijọ́ gbẹndàlùkìyàmà pẹ̀lú dáadáa àwọn eléyìí la síwájú wa rere aya al-Qur'an ọgbọ́dọ̀ tẹ̀lé ahadith anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ọgbọ́dọ̀ tẹ̀lé tí nǹkan kan ọba wa yé wa nínú al-Qur'an tí nǹkan kan ọba yé wa nínú hadith anabi Muhammad sallallahu alayhi wa sallam a máa padà síbi kí ni àwọn sàhábà gbọ́yé nípa àyà yìí kí làwọn sàhábà gbọ́yé nípa àdéhìí yìí nítorí káwò tó dáyé làwọn ti dáyé kó tó di pa gbọ́ àyà yìí làwọn ti gbọ́ kó tó di pa lò làwọn ti lò nǹkan tí wọ́n gbọ́yé ó tó wa ní àgbọ́yé ọ̀nà tí wọ́n gbà lò ó tó wa lọ́nà táwa náà máa tá a gbọ́dọ̀ máa gbà lò nítorí di eléyìí a gbọ́dọ̀ máa tẹ̀lé alkitabu wasunnati wifqa fahmi salafil ummati salih alkitabu àti sunna àṣà ní ìbámu pẹ̀lú àgbọ́yé àwọn aṣíwájú wa rere kìí ṣe ní ìbámu pẹ̀lú àgbọ́yé àwọn èèyàn tó ṣe pé ajọ ló lé ayé pẹ̀lú wọn àwọn náà ní tó lè ṣe wá nínú òdo ó lè ṣe àwọn náà ní tó lè ṣe wá nínú àìmọ̀kan ó lè ṣe àwọn náà àwọn ò tiẹ̀ láǹfààní àti wà láyé nígbà tá al ń sọ̀kalẹ̀ wọn ò láǹfààní wọ́n sì rí ànábì sallallahu alaihi wasallam bí ṣe ń bá wọn sọ̀rọ̀ wọ́n rí bá ànábì ṣe lo alukur'an wọ́n rí bá ànábì ṣe pa àwọn láti pa àwọn lo alukur'an àti sunna àwọn eléyìí gan làwọn ẹni tó yẹ ká máa wà wò kọ́ sí wọn torí ẹ̀ ọ̀dọ̀ wa wa kájá ni tó ṣe pé àní jẹ́ aláṣejù àti ní jẹ́ aláṣejù àdúródọ́gba àwọn aláṣejù tẹ́rí yẹn àwọn alárèkúndá àwọn aláhọ̀kangun àwọn ẹni tó ṣe pé gbogbo ètò àníkàn máa fi wẹ̀ làwọn ń bò mú ètò àníkàn máa bò ni wọ́n fi ń wẹ̀ àwọn aláṣejù sí pé gbogbo ayé ń kèfèrí nítorí pé tó ọba ti jẹ́bi tàwọn kèfèrí náà ni ọ ó lè máa mà kókò bàbá rẹ̀ ń kèfèrí ó lè pè ya rẹ̀ ń kèfèrí ó tún lè pè ìyàwó rẹ̀ ń kèfèrí ó ní ìyàwó rẹ̀ ó sì ń bá gbélé ó ní bẹ́ẹ̀ ni kèfèrí ló ń bá gbélé la hawla wala quwwata illa billah àṣejù burúkú ó rí i pé tó ọba lé lálejò wọ́n fọ́ láfọ́ dànù ó sì tún gbọ́dọ̀ ọ̀rọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ bí àwọn ẹni tí ń fẹ̀sìn sẹ́fẹ̀ tó ń fẹ̀sìn ṣeré tó ń sọ pé rúuranu àti rẹ́gbẹ̀ táwọn ń ṣe mìíjì táwọn ń ṣe ilé fi pa wá láṣẹ ń bọ́ ń bẹ̀ eré ló ń pọ́ lọ́ọ̀nù تريع أديو جبا وكذلك جعلناكم أمة وسطة لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا بايلاتي سين نيجو تجرو جبا أكي سالاتي جبا ẹ kì í sálásì ètò kí ẹ lè bá jẹ́rìí lórí gbogbo àlòmọ́ yòókù tó bá di jọ́ gbẹ̀ndà lókè yàmà kánàbì sallallahu alayhi wa sallam kó nà lè bá jẹ́rìí fún yín báwo láti jẹ́rìí lórí gbogbo àlòmọ́ àwọn ẹni tó yẹ pé ní ìgbà táwọn wálé ayé àwọn òsì láyé báwo láti wá jẹ́rìí lé wọn lórí ẹ wò ó nínú sahih imaamu bukhari rahimahullah wọn ní èèyàn tààrà nóhà sí sẹ́nu hà sí sẹ́fún yín ọdún rárá ó àrí nóhà sí. ẹ dákun ẹ̀wọ̀ àwọn ọ̀daràn ọ̀daràn tí ń wáyé ọjọ́ ti pẹ́ nine hundred and fifty years lànàbì nóhà ti jí sẹ́fún wa. ẹ dákun ẹni tá a rí ní nine hundred and fifty days tá a lè sọ páàrí kátó wá pé nine hundred and fifty years ọlọ́run wa máa fi wá lérè pé sẹ́ẹ̀rí nù hà sójú sẹ́fún àárín ń gbọ́ síwọ́lúwájú ọlọ́run àtẹ̀tọ́ á ah, ló túkù tí ó jẹ́rìí fún ọ anabi nuhu alayhi salam yóò ní jọ muhammed ni sallallahu alayhi wa alayhi wa sallam láti bo igun imú jìnnà sí pàkọ àtijọ́ la anabi nuhu àti wa ìránṣẹ́ àkọ́kọ́ anabi tiwa muhammed sallallahu alayhi wa sallam ìránṣẹ́ gbẹ̀yìn báwo làwọn àlùmọ́ àti gbẹ̀yìn wọ́n ṣe jẹ́rìí fún àlùmọ́ àti alákọ̀ọ́kọ́ anabi àlùmọ́ alákọ̀ọ́kọ́ àwọn lè jẹ́rìí fún mi àti ní jẹ́rìí tó bá rí inú alkùránì iná arsalna nuhan ila qawmihi an anzir qawmaka a ti rí inú alkùránì a sì tún rí ipa nabi nuhan alayhi salam ó sọ fáwọn èèyàn rẹ̀ ipe ya qawmi abudullah malakum min ilahin ghayru ẹ̀yin èèyàn mi ẹ máa sin allah lónìí kan torí ní ọba mi tó tọ́ á ní bẹ́ẹ̀ ni ìwọ lọ ọ̀ràn nuha ọ̀ràn sáwọn èèyàn rẹ̀ ó sì jí tẹ̀rẹ̀ lájẹ̀ pé kọ́dà nine hundred and fifty years. so bẹ́ẹ̀ táwa bá ti jẹ́rìí fáwọn anabi nù anabi nù tún á jẹ́rìí fáwa anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹ dúró dọ́gba jama ẹ má di aláṣejù aláṣejù tí kó gbogbo èèyàn dà sínú nákótó di pé wọ́n kú ẹ̀sìn má dà láti ètò tí sọ fẹ́ni tí èsìn lọ pé mùsùlùmí lọ́yìn náà darí ọlọ́sọ̀rọ̀ gbéjà máa sọ ògùn máa dábọ́ mùsùlùmí ní ìjà rẹ̀ ẹ bá wọn mẹ́sàlásí lẹ́ẹ̀kan láàrin. àwọn eléyẹ wọ́n ṣe mùsùlùmí o wa kadhalika ja'alnakum ummatan wasata báyìí la ṣe ní ìjọ tó dúró dọ́gba jù ẹ̀yìn sálásèjù ẹ̀yìn sálásèjù ẹ dúró dọ́gba lórí ẹ̀sìn ọlọ́run bẹ́sìn ọlọ́run bá ṣe wá nínú alukur'an bó ṣe wá nínú sunna nabi muhammed sallallahu alayhi wa sallam ní ká ẹ máa tẹ̀lé eléyìí ni ó sọ yín di mùsùlùmí kì í ṣe kẹ́ jẹ́ aláṣejù kì í sì ṣe kẹ́ jẹ́ aláṣejù nínú àwọn aláṣejù gan àwọn bàbá bàbá tó ti lọ aláṣejù náà pọ̀ nù wọn. ó lè sọ pé wọ́n fẹ́ kọ̀ fún yín láti lọ sóde olókù ó sì fẹ́ kọ̀ fún yín láti jóúnjẹ ńlẹ̀ olókù gbogbo eléyìí takpẹ̀sìn ọlọ à ń lọlé olóko à ń jòǹde olóko wọ́n takpẹ̀sìn ọlọ mọ afẹ́ kọ̀ fún ọ sọ yẹ kí n parọ́ mẹ́sì. àwọn bàbá wọn aṣọ pé tọ́ọ̀bá lọlé olóko tọ́ọ̀bá fi lè jẹun bẹ́ẹ̀ gbogbo yìí òkèlè tọ́ọ̀bá jẹ iye ọdún tó ṣe nù náà jahannam. sẹ́wọ̀n ká ṣe jù náà nù. sẹ̀yìn sì ká bàbá bàbá rọ̀rọ̀ sọ lónìí kí ló rí sọ àbí ìsọkúsọ ìsọkúsọ sọ pé iye òkèlè tó bá jẹ iye ọdún tó ṣe nínú náà ẹ má ṣe nǹkan yìí ẹ má ṣe ẹ gbọdọ parọ́ lọ ẹ má parọ́ má nàbí wa wa àwọn aláṣẹ láti wọn ẹnìkan fi kú ó ní bàbá kíníkan gbogbo ti máa ọwọ́ akúta àrẹ tẹ̀wọ̀n wá ìdì ni ẹ̀dàkùn ẹ̀gbọ́rọ̀ ok wíwá tí wọ́n wá ìdì ó ti sọ di mùsùlùmí irú islamu rádaràdà torí pé tọ́ba fẹ́ sàkà jẹ́ sàkà tọ́ba fẹ́ jósòkò sàkà sàkàtọ́kò ti jẹ́ ṣé tí ń bọ̀ rẹ̀ náà tún lè lọ́dọ̀ kọjá bọ̀ rẹ̀ ọ̀kan náà ìdílé mi ó ní ọ̀jẹ̀ ìdílé bàbá mi ìlọ́bọ̀ rẹ̀ fọ́ọ̀mù kan wọ́n sọ fún ọbẹ̀ nú ẹbọ bóun ló ti wá jẹ́ máa gbégbékúgbé wá bá Islam àwa awisa ọ̀sẹ̀ni yọ̀bọ̀yọ̀bọ̀ pé mùsùlùmí làwọn náà ìjọ ọlọ́mọ sọ̀rọ̀ ó gbé ẹ̀bọ̀rọ̀ ìjà rẹ̀ sọ̀rọ̀ ó gbé ńlóní tí yẹn bá pa yẹn pa ìjà rẹ̀ sọ̀rọ̀ ó gbé lóní tí yẹn bá jalè tí májẹ̀mú pé sí la ẹgbẹ́ ọwọ́ ẹ̀dànù. ìjà rẹ̀ sọ̀rọ̀ ó gbè ńlọ́sọ pé ìwà abilékọ adélébọ̀ tó ṣe zìnà ẹ̀fọ́ ló kò tí èkú ìjà rẹ̀ sì sọ̀rọ̀ ó gbè àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ìjà rẹ̀ sọ̀rọ̀ gbè lónìí jagun sójú ọ̀nà ọlọ́run tí ti fẹ́ bẹ̀sìn jẹ́ wọ́n máa pe àwọn èdè burúkú kan sódà tí wọ́n fi kọ́ lọ́wọ́ dè ó fi máa kú hmm, Allah ó sọ̀rọ̀ ó pèjà nítorí pé wọ́n fẹ́ sẹ́sì akramakumullah ẹ̀dúródọ́gba ni pè lẹ́sìn

lórí ibú ìmọ̀ bóyá yìí ti wá ha tó fi wá jẹ́ pé ibi tó ha islam náà islam ọgbọ́dọ̀ ọmọ ìyá rẹ àwọn gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ burúkú tí èèyàn làkejì rẹ ọgbọ́dọ̀ àìsífẹ́ ìníjà ń burú àìsífẹ́ ìníjà máa ká máa ọmọ làkejì nítorí pé títẹ̀ bá wà mùsùlùmí kan ò ní sí kọ́mọ́fẹ́ kọ́ da fọ́mọlà kejì mùsùlùmí kan ò ní sí kọ́mọ́fẹ́ wípé kí ààbò tó péye kọ́mọ́ máa bẹ fọ́mọlà kejì nítorí pé ìfẹ́ tẹ rí yẹn la fi pe gbogbo dáadáa kò sífẹ́ ni wọ́n fi pe gbogbo aburú mùsùlùmí sí mùsùlùmí agbọ́dọ̀ fẹ́ràn ara wa nínú àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa sallam onílàdókòló jannata hatta tu'minu ẹ̀ lè wà lè jannata kẹ́ẹ́ tó gbọ́lọ́ngbọ́ torí rẹ̀ tó o bá jẹ́ mùsùlùmí gbàgbé ẹ̀ ọlọ́run ọ̀dá àlìjánà fún káfíìn ẹ̀ lè wà àlìjánà tẹ̀ tó gbọ́ ọlọ́run ọba gbọ́ wala tu'minu hatta tahabu ẹ̀ sì lè jẹ́ni tó gbọ́ ọlọ́run gbọ́ ní ìgbàgbọ́ tí gbé ní wà àlìjánà ṣáájú kẹ́ tó nífẹ̀ẹ́ ara yín àjẹ́ ipe ìfẹ́ tá a ní síra wa látún fi pé ìgbàgbọ́ òdodo a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ara wa kálẹ̀ bá a ní ìgbàgbọ́ gidi ìgbàgbọ́ gidi tí ó gbé wa wọ alìjẹ́nà anábì wa ni ala adullukum ala shay'in idha fa'altumuhu tahabbtum ẹ yóò àjẹ́ kí n tọ́ka sí nǹkan kan fún yín eléyìí tó ti pété ẹ bá ti ẹ máa nífẹ̀ẹ́ ara yín àwọn sàhábà níbẹ̀ ni ó ní afṣu salama baynakum ẹ tàn sí sálámà ká láàrin ara yín mùsùlùmí bá ti pàdé mùsùlùmí mo rá mi pé mùsùlùmí ni ọ asalaamu alaykum wa rahmatulahi wa barakatu tó nà bá ti gbọ́ bẹ́ẹ̀ yọ dáhùn wa alaykum salaam wa rahmatulahi wa barakatu gbogbo ẹni tá a bá ti sálámà sí ọkàn wọn balẹ̀ ọmọ ìyá mi lélẹ̀ nínú islam aburú kan ó kéré ní àbótóbi kò lè wá bá mi gbọ́wọ́ rẹ̀ sí sálámà nù àmọ́ káwárí rẹ ni ká máa ṣe gbọ́ngbọ́n àbí ká máa fi mú sálámà ká máa fi mú dáhùn eléyìí túmọ̀ sí pé ìmánìwọ̀ dànù kọ́lọ́n dákun kó jẹ́ kí ìmánì wọ́ dáa ká máa sálámà síra wa ẹni tẹ́ bá ti máa mùsùlùmí ìfẹ́ tẹ̀ sí yẹn tí wọ́n ti mọ̀ pé mùsùlùmí ni kí ni nífẹ̀ẹ́ rẹ̀ sí ẹ méjì á pín ìfẹ́ wa yẹlẹyẹlẹ lórí pé nítorí pọ́jọ́ màálù mi mo gbọ́dọ̀ fẹ́ràn rẹ̀ ẹ méjì á pín ìfẹ́ wa yẹlẹyẹlẹ lórí gbogbo àjọ ń ṣiṣẹ́ sọ́ọ̀mẹ́lì àjọ ń gé pákó ni ìlójú afẹ́ràn ara wa ẹ mọ̀ pé fẹ́rọ́ ni ẹ ẹ méjì á nífẹ̀ẹ́ ara wa nítorí ẹ̀yà àjọjẹ́ Yorùbá ni àṣẹ nífẹ̀ẹ́ ara wọn rárá alimuslimu akọlù muslim mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí ni ẹ sì mọ̀ pé islam kọmọlú kọmẹyà kọmẹdè gbogbo èèyàn pátá ní bẹ́ẹ̀ nù islam tó o bá ti rọ ọmọ ẹ̀yà rẹ mùsùlùmí nífẹ̀ẹ́ rẹ fẹ́ràn rẹ eléyìí ni ó bí kí ìmánì tiẹ̀ náà lágbára ìmánì tó lágbára téèyàn máa fi rálì jẹ́ nà wọ̀ allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar wa lillahi alhamd. ìfẹ́ ilé ayé gbogbo apáta iná la nífẹ̀ẹ́ pípé ká mọ́ oníkálukú wa lówù kó wọn pẹ́ láyé kẹ́mi òun ogun tó ń ti pé ń bẹ́nu wa àwọn tọ́lọ̀ ti kó lé ayé fún ó sì ń bẹ́nu wa àwọn tí ń lákàkà lójoojúmọ́ tó ń pé ni wọ́n fi ń jẹun ṣùgbọ́n gbogbo apáta iná la wo wọ́n mọ́lé ayé tá a fẹ́ kú kò sí nǹkan tó kó wọn máa bẹ́ńlẹ̀ ayé dáadáa kó sì máa rán kan kọ́lọ̀ ń fún ní dáadáa láyé kó tún fún dáadáa lálùkìyàmù kọ́ wá sọ̀n kọ́ làwọn kọ́ bá wọn níbi ìyáná eléyìí nínú nǹkan tó dáa ni eléyìí tẹ́sí Islam ti kọ́ wa ètò burú ó náà ní ká wo wọ́n máa yé ká torí ilé ayé ká gbàgbé àlùkìyàmù ká sì torí níta fẹ́ jẹ ká gbàgbé níta fẹ́ jẹ gbogbo wa ló wù láti jọ màlìjẹ́nà gbogbo wa ni òwù láti jọ màá ná bá a bá gbìyànjú títí lórí ọ̀rọ̀ ilé ayé ká má gbàgbé pé ẹrú ọlọ́run tó gbọ́dọ̀ sí náà là wà nítorí pé à ń fẹ́ ká túnbọ̀ tán ọwọ́ dà à ń fẹ́ ká parí rẹ̀ sínú àlùjẹ́nà ká má wàá jẹ́ ni tó ṣe é pé wọ́n wò ó ládùúgbò wọ́n rí ọmọ síláṣí wọ́n rí ọ wọ́n tún rán èèyàn sí ọ lé òun bá wọn jà torí kí wọ́n ń bọ̀ lọ́ọ̀kan ẹ̀dá mi ń gbóná látòkè ẹ̀dá lù wọ́n èyí tí wọ́n bá tún bí dánú kó tún wá bí lọ́la sọ́lọ́ ń rán yín sí mi ni wọ́n fẹ́ràn rẹ nù a sì ti mọ̀ pé ká ara ẹni ìní máa jẹ́ kí má nìyẹn ní ó lágbára wíwá tí wọ́n á bọ̀ kì í ṣe kí wọ́n àwọn náà ṣe pé wọn ò ní nǹkan tó yẹ kí wọn ṣe ṣùgbọ́n wọ́n ọ irú sórí wọn káfa burú dáadáa ẹni tó wá pè ọ. pé máa wá sí lọ kò pé kò pé nínú ọlá rẹ ọ̀fẹ́ nǹkan kan nù po rẹ kí ní nǹkan náà tó wá fẹ́ pè fún pé gbóná lù látòkè. ó yẹ ká máa bẹ̀rù ọlọ́run èèyàn òpè ọ síbi ijó kò pè síbi ọtí kò pè sóde ẹmu ọ síbi si sòkù ó ní wàá sin ẹni tó ṣẹ̀dá rẹ̀ ọ̀wá ń bínú tó tún máa fẹjọ́ rẹ̀ pàdé àdúgbò ẹ dákun fún baba alágbájá torí pé ni ọ̀ràn máa bẹ̀rẹ̀ ọ̀ràn tẹ rí yẹn kì í jálù yẹn lójijì kí wọ́n lọ́ràn náà ó ní ah, máa jí mi pé kí wọ́n ọlọ́run dákun má ṣe wá lọ lórí ibú torí ẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú láti jẹ́ni tó ṣe kékeré sílé ayé lásán làwọn wọ́n mọ́ nítorí tó bá ti jẹ́ pélé ayé lásán làwọn wọ́n mọ́ àwọn ọ̀rẹ́ tó jẹ́ páyé lásán làwọn náà kàkún lánìí àní lẹ́ni tá n bá ṣe àfẹni tí wọ́n mọ sọ̀rọ̀ owó ọ̀rọ̀ owó bí kéyìn tiẹ̀ lówó bí Dangote kéyìn tiẹ̀ lówó bí ẹnkìní kan àwọn Yorùbá lówó yẹn kéyìn ẹmọ bábùbákà ti sin náà tọ́lọ́ fi gbé sípò ńlá ẹmọ bí Umar ti sin náà tọ́lọ́ fi gbé sípò ńlá pé dákun dákun dákun ọ̀rọ̀ àwọn sàábà nǹkan là fẹ́ gbọ́ afẹ́ lówó ni. ókè tẹ́ bá lówó náà tàtà kò lọ ni ẹwà àwọn tí ń kú tí wọ́n ní owó gidigidi wọn à gbọ́dọ̀ fi kọ́bọ̀ sí wọn o tí wọ́n bá da kọ́bọ̀ nù sàárè wọn àwọn èèyàn mú nítorí wọ́n ti fowó pamọ́ síbi tí ìsáyè rẹ̀ ẹwà rẹ̀ sìn ẹgbẹ́ sìn yín lọ́njọ́ tẹ́ bá kù ẹ jẹ́ ká mójútẹ́sìn wa owó òfò táwọn èèyàn ń wá ó mú kí ìgbésí ayé kó di pákáleke ní nàìjíríà yìí ó di kó mú kí ìfọkànbalẹ̀ gan kọ́mọ́sì oníkálukú ní nítorí pé lórí ibú kan lè sọ pé ọ̀dọ́ bàbá olóògùn tó ń lọ wọ́n ní kó wọ́n wá ọ̀yàn obìnrin tó ọmọge méjì wá kó ọ̀yàn méjì yọ̀wọ́ adi pé lọ́mọ ti gbé ọmọ ọlọ́mọ sí mọ́tò wíwọ mọ́tò lẹ́ẹ̀rì ẹ̀ ní rábọ̀ ọmọ ọlọ́mọ má. ẹ̀rí lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí ń wọ́wọ́ wákúwà tí àwọn ọlọ́pàá bá dá wọn lórí títì tí wọ́n ní ẹsí búùtù mọ́tò yín ń borí èèyàn nínú búùtù mọ́tò rẹ̀ tí wọ́n fẹ́ẹ́ fi lọ orí ibú àdánù àwọn kan ńgbà tí wọ́n ní nínú àpò oníkálukú ọ̀sẹ̀ ńlá ni eléyìí tó kọjá bọ́ọ̀lù tó a máa gbá wọ́n á sọ pé èèyàn ọmọ kéékèèké kí lẹ́fẹ́ fọ́sẹ̀ ṣe wọ́n ní à ritual soap ni ọ̀sẹ̀ tí wọ́n ti sògùn sí fáwọn ni ọ̀sẹ̀ tí ọba yé yín ọ̀sẹ̀ owó tókè ẹsẹ̀ owó tó bá yẹ pé èèyàn ni wọ́n gún máa ń kọ́ tó jẹ́ pé èèyàn wọ́n gún máa ayé ti ti fẹ́ rójú ìwọ́sìn ní bàbá rẹ̀ ò gún bàbá rẹ̀ mọ́sẹ̀. oníyà rẹ̀ òní gbóyà rẹ̀ mọ́sẹ̀ ọlọ́mọ òní mọ́sẹ̀ ọmọ àwọn ọmọ ọlọ́mọ káyé pàfẹ́ gun mọ́sẹ̀ torí owó fowó àdánù torí owó fowó àdánù yìí akaramakumọlọ ẹ̀yin máa pọpọ nínú àwọn ọmọ nísìn láwọn ọmọ tí wọ́n jẹ́ ọ̀dọ́ tó ṣe é pé wọ́n kọ̀ láti pé kí wọ́n gbé mọ́tò kí wọ́n lọ fi gbáwọn èèyàn bí tí wọ́n bá jókòó ó ti ṣẹlẹ̀. tẹ́gbà àwọn yóò jókòó jẹ́jẹ́ bí tẹ́ ti ń sọ̀rọ̀ yóò sì dojú mọ́tò kọyín ẹsẹ̀ bí dànù mọ́tò ti já ni yóò rí pọ̀n pa nìkan náà àwọn tájọ́ kò kí ló dé nítorí pọ̀gùn owó tá a ṣe fún béèrè fẹ́ jẹ́ yàn torí ó sọ̀rọ̀ kẹ́ dúró bí kẹ́kẹ́ lẹ́ ń sọ̀rọ̀ ní sí ọ́ èmi àtọ̀rẹ́ mi là ń sọ̀rọ̀ ká nìkan tọmọ olórí ibú bá dé tó bá gbé mọ́tò lọ oh! wàláhì tó ń bá pa yín kabẹ̀ ìlówó tí ó fi bù sí i so gbogbo àwọn orígbó yẹn ti pọ̀ láyé nítorí pé àwọn ọmọ ń wá owó ìwákúwà bàbá wa lówó nínìkúnì látàrí ipá wa ń wàkúwà báwo la ti ṣe fẹ́ gbáyé gbádùn bọ́ọ̀lù àwọn èèyàn tó bá wà láyìíká wa náà ṣe fẹ́ gbáyé gbádùn nítorí pé ẹ̀yin àtàwọn ọmọ yín inú ọ̀sẹ̀ máa lò fẹ́tùtù owó òfò torí délé ẹja gbà fọlọ́ anábì sallallahu alaihi wasallam ó ti fi wá lọ́kàn balẹ̀ ọlẹ́mìí ò ní bọ́ ṣáájú kọ́lọ́run tó pé àrísìkì rẹ̀ fún ẹ bẹ̀rù ọlọ́run ẹ máa wówó gbọ́nà tó dáa ẹ ní kú kárìsìkì yẹn ó tó pé kí á lọ ń wá wàkúwà sí kí ló ń sá àpàjúdé sí kí ló ń rin àrìnfẹsẹ̀ kọ́ sí àní tọ́lọ̀ ń kọ́ mọ́ ò ní sáláì ní pé kó tó di kókó láyé yìí. Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wa a rí pé àwọn ìjọba wa ní orílẹ̀-èdè wa kò bá jẹ́jọba àpapọ̀ kò bá jẹ́jọba àpínlẹ̀ kò bá sì jẹ́ tìbílẹ̀ oníkálukú nu wa iná ni wọ́n máa sọ fún wa bọ́ ọ̀nà kan àbọ́nà mi irú ìyànjú táwọn ń gbà láti mú kí omi àlàáfíà kó jọba lórílẹ̀-èdè kí ìfọ̀kànbalẹ̀ kó wà lórílẹ̀-èdè wa kó má sì sí pakaleke má kó má pé olè ń dànà ajínigbé òun náà gbégi dínà kọ́mọ lọ jẹ́ pé inú ilé yín lẹ́wà làwọn kan pera wọn lọ́lọ́sà wọ́n mọ kalẹ̀kùn mọ́ yín lórí lóru àti lọ́sàn láti gba dúkìá yín gbogbo ẹ̀ náà níjọba ọmọ sọ pé ń gbìyànjú lórí ẹ̀ àwọn ń dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn èèyàn torí ẹ̀ làwọn ṣe dá sọ́jà alẹ́ torí ẹ̀ làwọn ṣe lọ́lọ́pàá torí ẹ̀ náà ní civil defence ẹ̀rí kí láwọn pínlẹ̀ àwa Yorùbá yìí àwọn ìjọba tún láwọn gbìyànjú àwọn dá ikọ̀ àmọ̀tẹ́kùn sílẹ̀ gbogbo àwọn ọkọ̀ wọ̀nyí kò sí tàbí ṣùgbọ́n àwọn náà ń fojú winá wọ́n ń fojú winá wàhálà nítorí pé ẹ mọ̀ yí pé iṣẹ́ tí wọ́n gbà ó ní kó pèsè ààbò fún àwọn èèyàn ẹni tí ń ṣe olórí ìjọba nǹkan ni ó o ẹni tí ń ṣe gọ́vùnà kan ni ó chairman local government kan ni ó ṣe tí ẹ̀ka ní pé kó pèsè àwọn ẹni tó ṣe pé àwọn òfẹ̀mí tí wọ́n sílẹ̀ láti fi wéwu nítorí káràlú yòókù kó lè bá àgbáyé gbádùn ìjọba ó sì pèsè nǹkan jà eléyìí tó dáa yóò pèsè rẹ̀ fún wa lọ́nà tó ti pé ńgbà tó ń bá kojú àwọn ọ̀tá àwọn ẹni tí ò jẹ́ kárẹ́ dọ̀fi lórí òróǹro wọ́n ò lè jẹ́ ẹni tí ọmọ dúnkùkù lájà má wọn tọwọ́ tí wọ́n fi dùn àwọn àbáyéjẹ́ yẹn tí wọ́n fi rí wọn kó láàyè àfi kí wọ́n tiẹ̀ pa wọn nítorí káwọn èèyàn lè bá gbé ilé ayé lálàáfíà gbogbo èèyàn títí ìjọba ń gbà yìí kò sí tàbí ṣùgbọ́n gbogbo ìjọba máa sọ pé a di àwọn ńlá agùn ṣùgbọ́n ìyẹn ni ọ̀jẹ́ a ń gbọ́ ní gbogbo ìgbà a sì ń kà nínú gbogbo ìwé ìròyìn gbogbo ṣùgbọ́n àwa mẹ̀kúnnù táwa ń bẹ lórílẹ̀‐èdè bóyá ọ̀nà míì làwa lè gbé ọ̀rọ̀ yìí gbà wípé gbogbo gbogbo ẹlẹ́ ń ṣe gbogbo owó ẹlẹ́ ń ná kò tí ì yọ kò tí ì yọ rárá nípa pé ẹni tó bá kàn lọ́mà ẹ rí i pé bí ìlú yìí ti ṣe wà téèyàn bá ń ti ẹyẹ kọrin lásán téèyàn bá ń bọ̀ aṣọ́gbó mọ̀ sọ́yì eh, ọlọ́run nìkan ló lè làyàn. lóru ni àbí lọ́sàn àwọn dánadáná wà ń bẹ̀. ọ̀pọ̀lọpọ̀ gba àwọn fúlàní nísìnyí dáṣẹ́ yìí àwọn nǹkan àjọ olóró wọn mu. wọn ṣe bí ọṣẹ ti ṣe sojú tí wọn bá rẹ̀ lọ wọ́n kó lódodo àwọn ọlọ́pàá ń gbìyànjú ṣùgbọ́n kọjájú pọ́wọ́ wọn ti kà wọ́n apá àwọn ò tí ì kà wọ́n tí ẹ bá ń bọ̀ láti Ìbàdàn níwájú yunifásitì kan ṣẹ̀ṣẹ̀ dálẹ̀ tí ẹ bá ti kọjá amáníyà ibẹ̀ la gbọ́ ike àwọn dánadáná náà máa ń kóra wọn jọ sí bíi gbá bíi ẹgbẹ̀rún ẹ̀rọ bẹ́ẹ̀ tí ẹ bá yọ sí wọn lóru wọ́n sì kó àwọn àbọn kò gbẹ́jọ́ lọ́wọ́ lóríṣiríṣi àti ọfà àti àdá àti ìdà bí ìgbà tá a fẹ́ ṣọdẹ àwọn ẹranko nínú ìgbẹ́ gbogbo mọ́tò tó bá kó sọ́wọ́ wọn lásìkò yìí wọ́n sì wọ́n bọ́ sẹ́sẹ́ sojú báwọn ẹrú ọlọ́run kan ṣe kó sí wọn lọ́wọ́ ń jò nínú wọ́n pa pípa wọ́n ti ọ̀pọ̀lọpọ̀ léṣe wọ́n pa dẹ́rẹ́bà ọkọ̀ kan tọ́jọ́ lọ́kọ̀ ọlọ́rin wọ́n pa á débi wípé wọ́n yọ ìfun rẹ̀ ta ó wá fẹ́ dàbí ojú ọ̀nà àbújá sí kaduna tó ṣe pé àwọn èèyàn tí ò fẹ́ káwọn èèyàn gbélé ayé lálàáfíà àwọn lọ kóra wọn jọ sí gbogbo àwọn àyè bẹ́ẹ̀ ó wá jẹ́ páwọn èèyàn táwọn ń wá bí ó ṣe dá wọ́n ń wá bí wọ́n ṣe wá ìjà àtìmú fúnyàwó àtọ́mọ́ àwọn wá ló ń ṣe kòńgẹ́ aburú táwọn ẹni láabi tí wọ́n fi wọ́n sọ fẹ́ láwọn ojú ọ̀nà wa gbogbo tó sì yẹ kó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lórílẹ̀-èdè tó níjọba lórílẹ̀-èdè tó ní àwọn ìṣọ̀wọ́ aláàbò lóríṣiríṣi kò yẹ kó rí bẹ́ẹ̀ o àwọn nǹkan tó bá kù tó yẹ ká pé kíjọba ó ṣe táwọn ìṣọ̀wọ́ aláàbò yìí tí wọ́n fi máa ṣiṣẹ́ àwọn bó ti ṣe tó àti bó ti ṣe yẹ kó gbìyànjú láti ṣe nígbà tí ẹni tí ń ṣèjọba fẹ́ gbapò wọ́n búra wípé àwọn wà ìṣọ́ àti ààbò tó péye fún ẹ̀mí àti dúkìá àwọn èèyàn ìṣọ́ àti ààbò tó péye fẹ́mi àti dúkìá àwọn èèyàn àtẹ̀mí àti dúkìá àwọn èèyàn ha inú ṣòro lọ́wà inú ṣòro lọ́wà ẹ gbìyànjú láti ṣe nǹkan tí ó di kẹrì sì tọ́ da fọ̀ níwájú ọlọ́run tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàm ipò olórí kìí ṣe kó àpọ́nlé ipò àti ṣiṣẹ́ fáwọn èèyàn ni ẹni tó bá kàn jẹ́ pé ojú tí fi ń wo nǹkan kúrú yóò máa du ipò tí wọ́n máa kó nfẹ́ di olórí nfẹ́ di chairman local government nfẹ́ di governor nfẹ́ di president ah wàhálà tó wà ń bẹ̀ pọ̀ tọ́ba dáhùn fún tara rẹ nìkan ọmọ bó ṣe lè rọ́nà lọ́wájú ọlọ́njọ́ gbèǹde báwo wá ní tí wọ́n ní kọ́ dáhùn fún àwọn ìyàwó àtọmọ rẹ tọ́ba tún á kó àwọn èèyàn sí ọlábẹ́ńkọ́ à ó léwu ó léwu torí ẹ ẹ gbìyànjú láti ṣe ní tí ó jẹ eré sífọ̀ fún ọlọ́run tọ́ba ti jọ́ gbẹ̀ǹdà Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wa lillahi alhamd. Kwa miami ah àná la bẹ̀rẹ̀ suyam Ramadan àwọn aláìlérò kan fi wá rẹ́rìn wọ́n fi wá ṣe yẹ̀yẹ́ pọ́lọ̀ mú wa wọn ò ní jẹun mọ́ ibi ọ̀pọ̀ ṣẹ́gẹ̀ sí wọn la òǹgbẹ́dá àwọn ìjọ pọ̀ ìyẹn ń jẹun gan bó láti parí ẹ̀ ká tó wá pa àwọn tí wọ́n ní kí wọ́n mọ̀ jẹun àwọn rò pé àwọn rọrọ̀ sọ ni ojú tì í Ramadan ti ta àmọ́kù abẹ́kú àrùn àrùn adúgbò fọlọ́ ọmọ pé ní táwa ń ṣe wọ̀n ẹ̀sìn ni ọlọ́run ló fi pa wá láṣẹ gbogbo tọ́lọ̀ bá sì fi pààyàn láṣẹ ìrọ̀rùn ní bá dé lópin ìgbà tí wọ́n bá ti ní ìgbàgbọ́ sọ́lọ̀ ọlọ́run ní kẹsẹ̀ sùyà nítorí pọ́ fẹ́ jóúnjẹ yín kò ní kẹsẹ̀ sùyà nítorí pọ́ fẹ́ mọmi yín ó ní kẹsẹ̀ ni làálẹ́kùn tẹ̀tẹ̀kù kẹlẹ̀ jẹ́ ni tí wọ́n máa bẹ̀rù ọlọ́ ọlọ́run dákun abẹ́ ọ ṣe àlékún ìbẹ̀rù rẹ fún wa ìbẹ̀rù rẹ táàní kí ọjọ́ sábàbí ká wà lìjánà tó bá di lọ́la gbẹ̀ndàlù kìyàmá ọlọ́ndàkùn mẹ́jọ apàdánù rẹ̀. akramakumullah rọmọbọ́nà lọ́tàn o iṣẹ́ rí ọ̀tàn o anabi sallallahu alayhi wa sallam ó ní lẹ́yìn rọmọbọ́n ẹ ṣe sùyàmù ọjọ́ mẹ́fà òní alákọ̀ọ́kọ́ nínú oṣù shawwal nínú oṣù táwa nínú rẹ̀ à ń fẹ́ kó o tún kọ́ ẹnu ró mẹ́fà anabi sallallahu alayhi wa sallam ó ní bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọkọ̀ ládàá fún ọ gbogbo ọdún yìí ńlọ fi kẹnu ró fọlọ torí gbogbo dáadáa kan ládàá mẹ́wàá lọ́lọ́run máa fi san fún wọn ẹjá gbìyànjú láti ṣe ọlọ́run bó sì ṣe ń rọrùn fún wa ẹjá rántí pé nínú Ramadan ẹsẹ̀ sùúyà àjẹ àmú àní ìbálòpọ̀ pẹ̀lú àwọn ìyàwó àtọkọ wa ní ọ̀sán Ramadan nínú oṣù Ramadan gbogbo òru rẹ̀ à ń fi ṣe kìyàmù lẹ́yìn sọ̀lẹ́tù tarawih sọ̀lẹ́tù tahajjud ẹjá rántí pé nínú oṣù Ramadan sọ̀lẹ́tù wọ̀ tẹ̀tì oníkálukú ló mójútó sọ láti rẹ̀ kò sẹ́nìkan nu wa tó wù láti jẹ́ pé wọ́n kàn sọ pọ́n fèbí para rẹ̀ lásán ọ̀nkàn fò gbẹ́gbẹ́rẹ́ rẹ̀ lásán oníkálukú wa la sin náà bó ti ṣe tó àti bó ti ṣe yẹ ẹ jẹ́ arántí àwọn ẹni tí àsìkò àti yọ zakati wọn tọ́bọ́ sóṣù rọmọdán gbogbo wọn lọ́mọ yọ nínú oṣù rọmọdán yìí ẹ mẹ́tì àgbàgbé pé nínú oṣù rọmọdán yìí àìmọye sàrà lóríṣiríṣi iná lóníkálukú wa iná la ṣe nínú oṣù rọmọdán ẹ jẹ́ arántí nínú oṣù rọmọdán gbogbo àná la dẹni tí ń ṣe wáàzì àánà ń pé àwọn èèyàn lọ sí di ká ṣe dáadáa adẹni tí ń kọ ìbàjẹ́ fáwọn èèyàn ẹ jẹ́ arántí nínú oṣù rọmọdán yìí àwọn kan nínú wa wọ́n ṣe al-i'tikaf láti ìgbà tí mẹ́wàá ti gbẹ̀yìn nínú oṣù Ramadan ti bẹ̀rẹ̀ iná ni wọ́n ti kóra aró fọ́lọ̀ nínú àwọn mọ́ṣáláṣí gbogbo tó ṣe pé ìbáṣepọ̀ wọn pẹ̀lú ọmọ èèyàn wọ́n fòpin sí lásìkò yẹn ọjọ́ ọdún láàárọ̀ yìí ni wọ́n tó jáde ayárántí pé nínú oṣù Ramadan yìí àwọn ẹrú ọlọ́nkan tún wà tó ṣe pé owó tábà iná ni wọ́n ná tí fi gbéra pa ó di Mẹ́kà wọ́n lọ sí umra torí pé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní umratun fi Ramadan ta'dil hijja umra ẹ̀yọ̀kan tẹ́ bá ṣe nínú oṣù Ramadan ló ti dé ti kéèyàn ṣe hajj gbogbo àwọn dáadáa ṣe yìí báwo láti ṣe sọ agbọ́pá àti rí ṣe ìwọ́n tó ṣe ẹ̀ṣẹ̀ká wọn náà rántí bó ṣe ń jí lóru tọ́n lọ ṣe sọ láti tahajjud ọmọ bó ti ṣe bẹ̀rù ẹnìkan jọ lọ́n lọ gbogbo bílù ṣe dá ó korí bọ́ náà ni ọlọ síbi tó ti lọ ṣe tà sọ̀látù tahajjud wọn náà gbìyànjú wọn náà fẹ́ kí gbogbo nǹkan bọ́mọ lọ́wọ́ gbogbo àwọn dáadáa tá a rí ṣe yìí báwo la ṣe sọ agbọ́pá àti rí ṣe báwo la ti ṣe sọ gbogbo àwọn aburú gbogbo àìdá gbogbo wa ẹsẹ̀ pálapàla rádaràda oná àmàlà pàtì nínú oṣù Ramadan bóò la ṣe ní padà sídìí rẹ̀ ma kámọ́ lọ jọ tàwọn ẹni tó ṣe pé wọ́n yìí sin lọ́wọ́ ìbẹ̀rù ọlọ́run àti lóṣù Ramadan nìkan tí Ramadan bá ti lọ ó ti kó gbogbo dáadáa lọ àwọn òtún lọ́lọ́run sì mà wọn ò ní ẹ̀ṣẹ̀ jìnnà sí ma bàbá onígbògbàbọ̀ ọlọ́tí bàbá sìgá bàbá ológógóró sẹ́mi ọ̀pẹ́ tí ó bá ti kúrò nídìí rẹ̀ ní gbogbo oṣù Ramadan ẹ má tún padà sídìí rẹ̀ mọ́. bàbá alágbèrè yóò ń pa ń ságà ẹ jìnnà sí o ìwà tó àwọn àlẹ́gbẹ́ dáridári ẹgbẹ́ oṣù ẹgbẹ́ àjẹ́ ẹgbẹ́ ayé olóògbóni ẹlẹ́ẹ̀fi ẹ̀fi ìpàdé ẹ̀fi rọ̀ nínú oṣù mímá yìí ẹ̀fi bọ̀wọ̀ fóṣù mímá ẹgbẹ́ oṣù mímá wa lọ wọ́n wá tún fẹ́ di àmùsùà wọ́n fẹ́ padà sí di iṣẹ́ òkùnkùn rẹ tó ń ṣe kó o lè bá àwọ̀ jahannam túmọ̀ torí pé wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ oṣù kan kó lè wúlò fún ọ lóṣù mọ́kànlá yòókù má tó padà sí di rẹ̀ máa túbà lọ sọ́dọ̀ ọlọ́run gbogbo sẹbọsọlọ ẹja jìnnà sí gbogbo nítọjọ bẹ́ẹ̀ ẹja jìnnà sí ẹja rántí wípé ní ọdún kan yìí rọmọdọ́nà tó lọ sí rọmọdọ́nà ọdún yìí àwọn kan ti kú tí wọ́n jẹ́ múmìnì àwọn kan kú tí wọ́n jẹ́ káfíìrì àwọn kan kú tí wọ́n jẹ́ mùṣírìkì àwọn kan kú tí wọ́n jẹ́ mùnáfìkì àwọn mùnáfìkì ń gba àwọn kú ìyapa ọgbọ́ sí ẹnu àwọn èèyàn sáàkà àwọn kún mùsùlùmí ni àbá àwọn kún kèfèrí irú èwo ni wọ́n fẹ́ kí wọ́n kọ̀ tó ọba kú ṣé múmìnì ni àbí káfíìrì ṣé káfìrí ni àbí mùṣírìkì mùnáfìkì ni táwọn èèyàn mọ̀ pé ṣé mùsùlùmí ni àbí kèfèrí torí tá a bá wò lápá kan a lè pè mùsùlùmí tá a bá tún wò lápá kan a lè pè ń kèfèrí nígbà táwọn ọ̀gbẹ́sìn yìí apá kan ti kọlu apá kan ó di ni. wọ́n nìkan ó ṣe sùyàmù Ramadan masha allah láti bẹ̀rẹ̀ dópin ṣùgbọ́n sọ láti rẹ̀ ìjọ kó ṣe ìjọ kọ́ máa ṣe kìí ṣe mùsùlùmí ẹ sọ fún ẹ fún ròbà níjẹ pọ́kànfẹ́ bí para rẹ̀ ni ọgbọ́dọ̀ jẹ́ mùsùlùmí gidi iná ló fi soríire níjọ́ tó ọba kú àwọn olóríire náà ni ó pè síbi tí wọ́n ti ṣe sọ láti ṣe ọlá ọlọ́run kó sèmi pẹ̀lú rẹ lóríire ẹ̀yin tí ọlọ́run ọba ràn lọ́wọ́ nínú oṣù Ramadan tẹ́ ń ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán lórí ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì ẹ̀yin tí ọlọ́run ràn lọ́wọ́ tẹ́ ń ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn lórí ẹ̀rọ ayélujára kése rọmọdọ́nà nìkan lèèyàn máa ṣe dada lèèyàn máa sọ dada lèèyàn ma sin gbogbo oṣù pátá la gbọ́dọ̀ sin lọ ẹ má jẹ́ àti ti lọ wa pé rẹ́gbẹ̀ lókùtà máa gbọ́ àwọn rádaràda lókùtà máa bá pàdé ńbẹ ti pé wọ́n palẹ̀ kíra ma ń fi sọ gbogbo gba. ẹ̀rí pé àwọn èèyàn yí padà látàrí tí wọ́n ń gbọ́ lórí pé àwọn wóróworó pọ̀ lórí rédíò àwọn kábàkábà wọ́n pọ́n bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ti ń sọ dáadáa ẹ̀rí pé èèyàn rí ń tọ́ da wọ́n dì í mú ẹ̀yin olówó náà ọlọ́wọ́n bọ́ san yín lẹ́sàn-án rẹ̀ nítorí pé ẹnìkan wí ẹnìkan ń ṣe agbátẹrù náwó ẹ̀ ọlọ́wọ́n bá yọ san yín lẹ́sàn-án rẹ̀ ibi tẹ́yìn náà ti mú ọlọ́wọ́n bá ẹlẹ́dàá wa kò ní dì máa yín gbogbo dáadáa dáadáa tayé àtàlùkìyàmà àti ètàmà àti ètàmà ọlọ́wọ́n bó ṣe sẹ́yìn náà nítorí pé ìròmí tí ń dún àbí tó ń jó lórí omi kò sí tàbí ṣùgbọ́n pé abẹ́ omi ló ń lù rẹ̀ wà gbogbo àwọn tí ń bá yín sọ̀rọ̀ lọ àwọn ètò wúlò ní àṣọ àwọn wóróworó so ẹnìkan ní ìsènáwó rẹ̀ àwọn ẹrú ọlọ́run ti ń sènáwó rẹ̀ dáadáa kan ni wọ́n wá lọ́dọ̀ ọlọ ọlọ́run ẹlẹ́dàá akọ́ba san lẹ́sàn-án rẹ̀ kódà àwọn gan àwọn kan ní ìsènáwó rẹ̀ ọkàn jẹ́ pé àwọn tí ń sènáwó rẹ̀ tó yẹ káwọn náwó àwọn sí tá a àwa fi ìṣẹ́jú méje a fi bàbá tó ra prógrámù fún wa méje a fi àgúnmu àwa fi kan a bá wọn sọ kókó ọ̀rọ̀ àbẹ́rẹ́ pé kókó ọ̀rọ̀ ń so nítorí délé ẹ̀yin náà ẹ máa fi tẹ́ máa náwó yín sí náwó síbi tí ti máa bí ọ pé báwo ló ṣe náwó ẹ̀ nígbà ọmọ ti ń sọ̀sọ̀kúsọ ọmọ ọmọ tí ń fẹnu sáta súnà nàbì sallallahu alaihi wasallam ni wọ́n lọ ra prógráàmù fún ìwọ fẹ́ bẹ̀sìn ọlọ́ọ̀jẹ́ ni ọmọ pé wà á tiẹ̀ ńlẹ̀ jọjọ́ dáràn lábẹ́ òfin ọlọ́ ó ti lè máa fowó rẹ̀ ṣòfò máa pínwó rẹ̀ fáwọn èèyàn ó pé ju gbogbo ranu prógráàmù ranu tó ń fowó ra lọ torí ẹ̀ túbà lọ sọ́dọ̀ ọlọ́run kọ́ ọmọ túbà dọjọ́ kú bọ́yọ́ ọlọ́run forí jìn nítorí pé gbogbo ibi tí májèlé ọ̀rọ̀ burúkú tó fi ránṣẹ́ tó dé àmọ́ ibi tó dé tá a fi wá palẹ̀ rẹ̀ máa. torí rẹ̀ ká bẹ̀rù ọlọ́run ọba ẹlẹ́dàá wa ẹ kò tàbí ṣùgbọ́n wípé àwọn ìjọba à ń pè ẹ̀yìn náà ní gbogbo bí tẹ́gbà ti gbọ́ ẹni tó bá mọ bí ó ṣe sọ fún wọn kó sọ fún wọn ẹ àwọn èèyàn ìyá ń àwọn èèyàn nàìjíríà gán ìyá ń àwọn èèyàn gán ẹ̀yìn àwọn nǹkan tá à ń bá ń rà ibi tó wọ́n ń gbà wọlé fún kálukú wa kò létí nǹkan tí wọ́n rà lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà mo débi tí mo ti fẹ́ rà wọ́n ló ti dẹgbẹ̀rún méjì ẹ dákun láti ṣe ìsẹ̀mí ò sì ṣe é má ṣe ẹ̀yin mọ̀nà tẹ́ fi lè sọ gbogbo ẹ̀dì rọrùn fáwọn mẹ̀kúnnù bọ́jẹ́ pé subsidize ẹni tẹ́ rà lọ́wọ́n tẹ́ tà fáwọn alọ́pọ̀ ká lè rí ilé ayé gbé lálàáfíà lórí wọ́n sọ pé nàìjíríà ìlówó àwọn ò rí ẹ̀rí gbogbo ogun pátá kò sí tí ò gbowó lórí pàápàá jùlọ ń tà ń ká fi nǹkan míì lẹ̀ ẹni tó lówó ní gun mọ́tò ẹni tó lówó ní wọ bàálù ẹni tó sì lówó òun náà ni ẹni tó ṣe pé ó lè máa fowó rẹ̀ kó máa pààrọ̀ mọ́tò lẹ́yìn mọ́tò ń ọ̀jẹ̀ kò sí ẹni tó débi tí ó ti ra ń jẹ tí ó tún tàbí mẹ́yìn ó tún ti ojoojúmọ́ ni ntẹ́ ẹ nra wọ́n ra tọ́ọ̀nù irin ní three hundred and fifty thousand wọ́n wá irin yẹn lọ fáwọn ẹni ibi tá ti wá fẹ́ máa já ni yíbo bá tún ni wọ́n pè wò pé irin tún ti di three eighty àti rà iná báwa já yìí báwa bá ti jọ́ mi á máa subhanallah nǹkan le púpọ̀. àyàfi tí yẹn bá jẹ́ kó déjúmọ́lé kìí jáde wọ́n ń ra gbogbo nǹkan wá fún ọ ní ìwé ìfowó tiẹ̀ ra nǹkan kan ọlọ́nkọ́ bá a sọ̀lú dẹ̀rọ ọlọ́run kó fún àwọn ìjọba náà ṣe tí wọ́n ṣe ṣe tí ó fi tu àwọn èèyàn lára sí gbèsè ayé tí ó fi di nǹkan tó rọrùn fún wa láti ṣe ọlọ́run ọba ẹlẹ́dàá orí tí máa fi ṣe àwọn ẹrú rẹ̀ lọ́jọ́ ọdún ọlọ́run fi ṣe gbogbo wa dáadáa dáadáa tọ́lọ́ máa pín fáwọn ẹrú rẹ̀ lọ́dọọdún ọlọ́run dákun fún kárí gbogbo wa àìdá àtàbúrú tọ́lọ́n máa ń gbé kúrò lórí àwọn èèyàn lọ́jọ́ ọdún ọlọ́run kò gbé kúrò lórí gbogbo wa orí ayé àti tàlùkìyàmà ọlọ́run dákun sí kárí gbogbo wa àwọn ẹni tó ti dá fún nínú wa ọlọ́run dákun má bà tiwọn jẹ́ àwọn ẹni tó kù díẹ̀ káàtó fún wa ọlọ́run dákun gbé wọn lọ́wọ́ sókè gbogbo bí tí oníkálukú wa tí bàtà ti ta lẹ́sẹ̀ ọlọ́run dákun bá pẹ̀tù sí ọlọ́run ẹlẹ́dàá kó jẹ́ ó dáa fún wa láyé kó dáa fún wa lálùkìyàmà

ọlọ́run dákun tún tàwọn ìyàwó wa ṣe o ọlọ́run dákun tún tàwọn ọmọ wa ṣe o ọlọ́run dákun tún ti gbogbo mùsùlùmí pátá ọlọ́run tún ti gbogbo wa ṣe ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá kó bá wa gbé àwọn nǹkan alálùbáríkà alálùbáríkà kó bá gbé wọlúwa yìí ọlọ́run ọba kó gbé wọlúwa yìí ọlọ́run kó gbé wọlúwa yìí ọlọ́run ètò rírí ṣe ọlọ́run bá wa gbé wọlúwa yìí ọlọ́run tí gbogbo àwọn oore yìí tó bá wọnú ìlú yìí jẹ́ kí ìpín tàwa mùsùlùmí kó pọ̀ níbẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá báwa tún ayé wa ṣe báwa tún alùkìyàmà wa ṣe ọlọ́run má bà ayé wa jẹ́ nítorí alùkìyàmà má bà alùkìyàmà wa jẹ́ nítorí ìtayé kárántí pé nínú nǹkan tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó fi pa wá láṣẹ títí ká máa ṣe àwa tá à ń sọdún àti àwa tá a ṣe sùyàmù Ramadan tó ṣe pọ́lọ̀ ti ṣàdéhùn wípé ẹni tó bá gbélé ayé tó ṣe sùyàmù Ramadan lẹ́kùn kan bẹ́ lára àlùjànnà wọ́n ń pè ní Ar-Rayyan Ar-Rayyan yìí wọ́n pèpè pé àwọn ẹni tó gbélé ayé ṣe sòyàm níbo wa ni wọ́n wà gbogbo wọn dáhùn tó ń bá dáhùn wọ́n tilẹ̀kùn yẹn fún wa ibẹ̀ ni wọ́n gbà wà lìjẹ́nà tí gbogbo wọn bá ti wọlé tán wọ́n tilẹ̀kùn yẹn ni ẹnìkan tó ní gbogbo àlìjẹ́nà kò ní wọ àlìjẹ́nà gba ẹnu lẹ̀kùn yẹn má yàtọ̀ sáwọn ẹni tó ṣe sòyàm àwa tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá tó ti ṣe àdéhùn dáadáa yìí fún ó pa wá láṣẹ ká máa ṣe àṣọlá anabi tiwa muhammed sallallahu alayhi wa sallam torí pé ọlọ́run gan-an àtàwọn màlẹ́kà rẹ̀ alápọ̀nlé àwọn náà ń ṣe àsọ̀láàtì fanabi muhammed sallallahu alayhi wa sallam. فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعن التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم يا الله قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد عمر الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات اللهم تقبل صيامنا وتقبل قيامنا واجعلنا ممن قام ليلة القدر إيمانا واحتسابا واجعلنا من عتقائك من النار اللهم اجعلنا من عتقائك من النار اللهم اجعلنا من عتقائك من النار اللهم أعد علينا رمضان أعواما عديدة وأزمنة مديدة ونحن في إيمان وصحة وعافية ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه وصحبه أجمعين عليكم السلام عليكم السلام عليكم السلام عليكم السلام عليكم السلام عليكم السلام